والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث الواحد والثمانين وثلاثمائة وعن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أم القوم أقرأهم لكتاب الله تعالى فإن كانوا في القراءة سواء فأعلمهم بالسنة فإن كانوا في السنة سواء فأقدمهم هجرة فإن كانوا في الهجرة سواء فأقدمهم سلما وفي رواية سنة ولا يؤمن الرجل الرجل في سلطانه ولا يقعد في بيته على تكرمته على تكريمته إلا بإذنه رواه مسلم ولابن ماجه من حديث جابر رضي الله عنه ولا تؤمن امرأة رجلا ولا أعرابي مهاجرة ولا فاجر مؤمنا وإسناده واهن وعن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم قال رصوا صفوفكم وقاربوا بينها وحاذوا بالأعناق رواه أبو داود والنسائي وصححه ابن حبان الحمد لله àwọn àdìsí ọjẹ ìtẹ̀síwájú àlàyé nípa sọlátul jamaa àti ṣíṣe imam nínú sọlátul jamaa ẹgbàwọrọ alákọọkọ ó jẹ ẹgbàwọrọ tó alátọdọ ibn Mas'ud radiyallahu anhu ibn Ummi Abd radiyallahu anhu olójúṣe ọlọ́run kí àtúrò ọlọ́run bá kó máa bá sọ yìí pé ya ummul qawma aqra'uhum li kitabillahi ta'ala tààlà ẹni tó lẹ́tọ̀ọ́ sí kó ṣe ìmáàmù fáwọn èèyàn jù tààlà ẹni tó lẹ́tọ̀ọ́ sí kó ṣe ìmáàmù fáwọn èèyàn nítorí wípé sharia islam kò fi nǹkan kan sílẹ̀ tí ń bùkátà àlàyé àti àgbọ́yé. àyàfi kí ẹ̀sìn islam tún ṣe àlàyé fẹ́ni tó fẹ́ gbàgbọ́ yé kó lè bá a fi ṣe wà o láti mọ̀ yí pé ìwọ ojú mi èmi ojú ọ́ ó máa ń sábà wáyé láàrin àwọn èèyàn síra wọn fáńfà nípa àwọ̀kọ́ lọ tọ́ sí èmi ni mo sí ó máa ń wáyé nípa nǹkan lé ayé eléyìí náà sì tún ti dọ̀tá ara wọn. látàrí pé mi lọ́yẹ̀ kí n ṣe imam ẹlòmíì ni wọ́n fún ẹni tó yẹ kí wọ́n fi jẹ́ imam ó ń bẹ́ ńlẹ̀ wọn ò fi jẹ́ ẹlòmíì tí ọ̀lẹ́tọ̀ sí ni wọ́n gbé fún kí ló mẹ́lẹ̀ ìlẹ́tọ̀ sí kí ló sì mú tọ̀ mọ́lẹ̀tọ̀ sí tó gbogbo eléyìí báyìí òfin ṣẹ̀ríà ó ṣàlàyé kí láàfin máa yanjú áwọ̀ láàrin àwọn èèyàn kí la fi máa yanjú áwọ̀ láàrin àwọn èèyàn tí ẹ bá rí i pé òun ní àwọn nǹkan tá à ń bùkátà láti fi ṣe imam kò sí tó burú pé kó tọrọ kó wọ́n fi hàn ṣe imam gẹ́gẹ́ bá a ṣe kánú àdìsí sàábì kan tó lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ṣùgbọ́n lópin ìgbà tó bá ṣe pé èròǹgbà rẹ̀ lórí àti ṣe imam yẹn ó ní pé ó rí i pé ìwọ ló mà nípa tó lè fi ṣe imam fáwọn èèyàn ju àwọn èèyàn yòókù lọ ó sì máa yí pé tí ò bá ti tọ́ sí ọ àbí tí wọ́n bá ti gbé fún ọ tó bá fi lé lọ́ọ́ gbé fẹ́lòmíì ní tó súnmọ́ òun náà ní pé sọ̀láàtì tí wọ́n máa ṣe lẹ́yìn ẹlòmíì yẹn kò ní jọra wọn. tó táwọn alẹ́ ni náà tọ́tọ́tọ́ dáa jù tọ́tọ́tọ́ da pé kọ́ máa ṣe ìmáàmù fáwọn èèyàn hadith ibn Mas'ud yìí ni ya ummul qawma aqra'uhum li kitabillah ìgbà ẹni tí ó mọ alukurani kéjù nínú àwọn èèyàn ó náà ló yẹ kí ó ṣe ìmáàmù fún wa fa in kanu fil qira'ati sawa'a tí wọ́n bá dọ́gba nípa mímọ alukurani kéjù fa a'lamuhum bis sunnah ajẹ́pẹ́ ẹni tó nímọ̀ jù nípa sunna nínú wa ni ó ṣe ìmáàmù nígbà yẹn wọ́n jọ ma alukur'ani dọ́gba ni ajẹ́pẹ́ ẹni tó ma sunna jù fa in kanu fi sunnati sawa'a tó bá tún dọ́gba nípa àmà nípa sunna fa aqdamuhum hijra ajẹ́pẹ́ ẹni tó ṣáájú gbogbo àwọn yòókù ṣe hijra nù wa òní ó ṣe ìmáàmù fún wa fa in fi hijra ti sawa'a tẹ́wọ́n sì tún dọ́gba níbi hijra fa aqdamuhum silma ajẹ́pẹ́ ẹni tó síwájú gbogbo àwọn yòókù gba islam ẹni tó kọ́ gba islam láàrin gbogbo wọn ajẹ́pẹ́ ni ó so imam wa fi riwayatin nínú ẹgbàá wa kan sinna ajẹ́pẹ́ ẹni tó dàgbà jù nínú wọn ni ó so imam wala ya ummanna ar-rajulu ar-rajula fi sultanihi ẹnìkan ò gbọ́dọ̀ ṣe ìmáàmù fẹ́nìkan láyé ibi títí ń ṣèjọba tó bá jẹ́ pé onítìǹ òun ni àkóso ìjọba wà lọ́wọ́ rẹ̀ òun ni bóyá chairman local government àbí òun ni ọba àbí òun ni governor so àbí òun ni president so ò gbọ́dọ̀ ṣe ìmáàmù fún níbi títí ń ṣèjọba yẹn òun ni ó so ìmáàmù rẹ̀ wàlá yaqudu fi baytihi ala takrimatihi illa bi idhnihi ó sì gbọ́dọ̀ jókòó nílé rẹ̀ lórí àga rẹ̀ lórí àga rẹ̀ tí ń fi ń jókòó àyàfi pẹ̀lú yọ̀ǹda rẹ̀ ó gbọ́dọ̀ so ìmáàmù fún níbi títí ń ṣèjọba àfi pẹ̀lú yọ̀ǹda rẹ̀ ó gbọ́dọ̀ jókòó lórí àga rẹ̀ nílé rẹ̀ àfi pẹ̀lú yọ̀ǹda rẹ̀ àdìsí ń tọ́ka sí pé nígbà tá a bá fẹ́ fi ẹnìkan síwájú pé kó máa ṣe sọ̀láàtì fáwọn èèyàn gẹ́gẹ́ bíi imam ẹni tó mọ alukurani kéjù òun náà láti síwájú òun láti síwájú ẹni tó nímọ̀ nípa fiqh ẹni tó mọ alukurani kéjù òun láti síwájú ẹni tó mọ̀ nípa fiqh jù eléyìí jẹ́ mẹ́tàbọ̀ apá kan nínú àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam nígbà táwọn míì sì lọ síbi pé ẹni tó nímọ̀ nípa fíkọ́ jù òun lọ lẹ́tọ̀ọ́ sí kó ṣe ìmáàmù ju ẹni tó mọ̀ alukur'ani kejù nítorí pé kí ni bùkátà tá a ní sí alukur'ani kíké nínú sọlẹ́à kò tó bùkátà tá ní sí mímọ̀ nípa òfin tó de sọlẹ́à àti nítorí pé ohun tá à ń bùkátà nínú alukurani kíké ń tá a mà ní amáyé tá a bùkátà amáyé alukurani tá a ń bùkátà ká máa ké nínú sọlẹ́ à tó bá ti ka Fatiha la salata liman lam yaqra bi ummil kitab lẹ́yìn náà faqra'u ma tayassara minal Qur'an ó ti ké Fatiha wàá tún kàn tó bá rọ̀ ọlọ́run ṣùgbọ́n tá à fi sọlẹ́ kò sẹ́ni ma bi tí ó pín Si kò sẹ́ni tó ọmọ ibi tí ó pín sí ó lè ṣe sọ láti kàn ní ìsìnkọ́ rọrùn kí tìjọ́ mi kọ́ mọ́ rọrùn látàrí àwọn àṣìṣe tí ó ṣẹlẹ̀ nínú rẹ̀ lóríṣiríṣiríṣi tí gbogbo ọ dàrú mọ́ wọn gan lójú ká tó kó àwọn máa mú tí ọba wa ṣe fiqh fi dín tálkùránì sì kún rí kí ló fi yanjú ẹ̀ báwo ló ti fẹ́ yanjú ẹ̀ ìdí inú tápá kan nínú àwọn fuqaha tábí sọ yìí pé. ẹni tó nímọ̀ nípa fiqh òun ló lẹ́tọ̀ọ́ sí kó ṣe ju ẹni tó kàn ma alukur'ani lọ. ìdí ni tóbi jẹ́ kí lọ́dọ̀ ìmáàmù abu hanifa rahimahullah àti bí ìmáàmù ahmed àwọn wò wípé mímọ̀ alukur'ani kéjù lọ́tọ́ káfi tìyàn wájú kẹ́ẹ́ bá ti agẹ́ bí sunna anabi sallallahu alayhi wa sallam ti ṣùgbọ́n lọ́dọ̀ malik tó fara mọ́ àwọn sọ ẹni tó nímọ̀ nípa òfin òun ló lẹ́tọ̀ọ́ sí kó so ìmáàmù ju ẹni tó mọ alukur'ani ké lásán lọ. ǹjẹ́ ṣé ń dáná gbà lérò pẹ̀lú wípé aqra'uhum li kitabillah ó lẹ́ni tó há alukur'ani tó há jù àbẹ́ni tó kàn máa ké jù tó máa tajwidi jù so ìyapa wà láàrin àwọn olùmọ̀ àwọn kan sọ wípé ẹni tó há jù ẹni tí ń tọ́ há. nínú alukurani bá pọ̀ ju tàwọn yòókù lọ oní imam àwọn kan sì sọ pé ẹni tó máa kéto ntòfin rẹ̀ jù nínú wọn oní ọ̀sẹ̀ imam ọ̀rọ̀ orísun méjì yìí wà ṣùgbọ́n tá a bá wò ó a rí i pé abubakar radiyallahu anhu lànàbí wa sallallahu ni wọ́n anabi sallallahu alayhi wa sallam òun náà ló ti sọ fún wa pé ya ummul qawma aqra'uhum li kitabillah ẹni tó mọ alukur'ani kejì nínú wa ẹni tó ha alukur'ani jù nínú wa lórí tafsir kejì òun ni ó ṣe ìmáàmù fún wa ẹ gbọ́ sẹ̀rí àyè òkè ṣe pé ní ọ̀jẹ̀ lìmáàmù jẹ́ ibi láti gbọ́ jẹ́ láwọn àwùjọ wa yìí láti gbọ́ jẹ́ ọ̀jẹ̀ lìmáàmù níta amanu ṣẹ̀ríà ni pé yóò ṣe ìmáàmù ìyẹn ni pé ó lè wà temporarily tí ò sínú pé ikú ní gba ẹ̀wù lọ́rùn ewúrẹ́ yẹ ummul qawm ní gbogbo àkókò ẹni tí ó máa ṣe ìmáàmù fáwọn èèyàn kì í ṣe dandan kó jẹ́ pé a ti kàn mọ́lẹ̀ òun náà lọ sábọ̀dọ̀ ṣe ìmáàmù ní any occasion ẹni tí ó kírun fún wa ó gbọ́dọ̀ jẹ́ pé kíni àwọn májẹ̀mú yìí pé sára ẹni tí ànábì ń sọ fún wa nù. òkè tó bá jẹ́ pé láwùjọ tí ẹ fẹ́ nìkan jẹ́ ìmáàmù tẹ bá fi jẹ́ ẹ líǹkì ẹ̀ mọ́ pé tó bá ti kú ó sinmi nù. ǹjẹ́ tí àwọn òfin yìí tó bá jẹ́ níta gbọ́dọ̀ múlò lórí ẹni tó ṣe pé bóyá temporary base ni yóò fi ṣe ìmáàmù fáwọn èèyàn báwo wá ní ọjọ́ jẹ́ permanent mo rò pé fúnra ọ gbọ́dọ̀ jẹ́ pé gbogbo májẹ̀mú yẹn pé sára rẹ̀ gidigidi kò sì gbọ́dọ̀ jẹ́ pé sára rẹ̀ nígbà tí wọ́n fi fi jẹ́ kó wá jẹ́ pé ń lẹ́yìn ìgbà tó jẹ́ kó ọmọ wa bí wọ́n ṣe yọ dànù gidi ìmọ̀ tó ní gidi ńlá wò láfi fi jẹ́ ìmọ̀ tó ti wá débẹ̀ gbogbo ọ̀rọ̀ rẹ̀ wá di pé ń tà sí ara wọn gbogbo ọmọ rẹ̀ ó di nǹkan míì ìròyìn ẹlẹ́yìn ẹ̀sìn yóò tẹ̀síwájú kò ní tẹ̀síwájú pé májàmú tó gbé débẹ̀ ńkọ́ ó ti bẹ̀rẹ̀ sí ní yòrò torí ẹ̀ wọ́n lára Nabi sallallahu alaihi wasallam nígbà tó ń sáré kú Abubakar wọn ni kó máa kírun fáwọn èèyàn Abubakar yìí radiyallahu anhu àmọ́ kó ń lọ́lọ́lá jù nínú ìjọ anabi sallallahu alaihi wasallam lẹ́yìn anabi wa sallallahu alayhi wa sallam ṣùgbọ́n kèésì abubakar ló mọ alukurani kejù kèésì abubakar ló alukurani jù tí a bá sọ yìí pé mímọ̀ ake kèésì ńlọ mọ̀ ake jù tó bá yẹ pé ihá kèésì ńlọ ha jù. ìyẹn àwọn olùmọ̀tọ́ sọ pé ẹni tó nímọ̀ nípa òfin jù òní ó ṣíwájú àwọn èèyàn ṣùgbọ́n abubakar ó ń bẹ nínú ẹni tó nímọ̀ nípa òfin jù. ṣé bá nàbí tó ní kí wọ́n ti Abubakar kí wọ́n pè kọ́ wa máa ṣe imam nígbà tí anabi ń sáré sebo náà ló sọ fún wa pé aqra'ukum Ubay pé Ubay ibn Ka'b olọ́mọ alukur'ani kejì nínú yín anabi sọ pé kí Ubay wa máa ṣe sọláàtì onáà ló sọ fún wa pé ummul qawma aqra'uhum li kitabillah yẹni tó tó máa alukur'ani kejì tó hajù ni ó ṣe imam fáwọn yẹn wọn ò sì sọ fẹ́ni tó máa kejì pé ṣe ẹ̀rí tàwọn onítìẹnu. ṣùgbọ́n o tí a bá wo hadith yìí a rí i pé ó ti fèsì fún wa àkọ́rọ́ òhun là nàbì sàṣọ so tọrọ rẹ bá sì takò sẹ rẹ ọ̀rọ̀ rẹ láti ṣùwájú tọrọ rẹ bá takò sẹ rẹ ọ̀rọ̀ rẹ láti ṣùwájú nítorí pé ọ̀rọ̀ rẹ̀ ó pé tọ̀ eléyàn jẹ́ yàtọ̀ sẹ́lómi àmọ́ ọ̀rọ̀ kò ṣe kò ṣe gbé lọ síbòmí àmọ́ ọ̀rọ̀ rẹ̀ ọba gbogbo wa wí ni torí di eléyìí báyìí ṣùgbọ́n lẹ́yìn àwọn sábẹ́ a rí i pé ẹni tó mọ alukurani kejù òun ló sì nímọ̀ nípa rẹ̀ jù torí tí wọ́n sọ pé aqra'uhum li kitabillah òun náà ni afqahuhum ẹni tó mọ alukurani kejù náà ló nímọ̀ nípa rẹ̀ jù torí pé Ibn Mas'ud radiyallahu anhu ó ní táwọn bá ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam àwọn ìgbà ju àyà mẹ́wàá péré lọ àyà mẹ́wàá táwọn bá wá gbà yẹn àwọn wà á máa kà á àwọn á máa ké títí táwọn fi ma ìdájọ́ rẹ̀ àṣẹ tó wà ń bẹ̀ nítorí ní ká má wà ń bẹ̀ àwọn wà á jẹ pé àwọn máa kà àwọn ha sórí àwọn mòfin tó wà rẹ̀ àwọn sì fi ṣèwà wù fata'allamna al-ilma wal-amala ma'an akọ́ nípa àmà àti káfíìsì wàhù lẹ́ẹ̀kan náà ó túmọ̀ sí pé aqra'uhum afqahuhum ntọ́mọ al-Qur'ani kejì náà sábẹ́ òun náà ló gbàgbọ́ yìí rẹ̀ jù lọ́rọ̀ wá lónìí lónìí yìí ọ̀pọ̀lọpọ̀ wà tó há alukurani sórí fatiha ẹni tó há sórí bíi fatiha wà ṣùgbọ́n lọ́yẹ́ kíkọ́ mọ̀ nǹkan nínú tó há sórí kí ló túmọ̀ sí kọ̀ ma jẹ́ pé tí kankan bá ti dàrú fún un náà máa béèrè náà ni tó sì ń bẹ nínú àwọn èèyàn tó yẹ pé fatia lásán lọ́hán kúlú wallahu títí dé suratul nas ó sì mọ̀ nípa òfin dọ́ba so a sì ti mọ̀ ike tí sọlá ti bá dàrú nǹkan bó la sì fẹ́ sí so eléyìí. obi bí ìyapa láàrin àwọn olùmọ̀ àwọn kan ya ummul qawma aqra'uhum li kitabillahi la nabawi torí ra lè yẹra ń bẹ̀. tọ́jú tó bá jẹ báyìí eléyìí ni ń tọ́ ẹ ká wò tí masjid kan bá wà téèyàn méjì mẹ́ta tí wọ́n ń du àti ṣe ìmáàmù rẹ̀ kò sí wàhálà kò sí kẹ́yìn kó ju ọ̀rẹ́ lẹ́fẹ́ lómi pàápàá jùlọ tá rí pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ń kọ́ wọ́n pójú òṣùwọ̀n kẹ́yìn kó ṣe sùúrù fẹ́ nìkan torí pé mẹ́ta ò lè wà a sì ṣàlàyé ṣáájú wípé kìnnìkan náà ibo ìmáàmù kò sí pé sọ̀wọ́ rẹ̀ lẹ̀ náà sọ̀wọ́ rẹ̀ lẹ̀ kókó kan ṣùgbọ́n bá ní rárá àwọn a lè ṣe ìmújẹ láàrin wọn tí ó fi jẹ́ pé ẹnìkan nu mú imam àwọn méjì wọn mú kásẹ̀ máa mú kásẹ̀ sùúrù ẹ méjì tó mú kásẹ̀ máa mú kásẹ̀ sùúrù yẹn àwọn máa tò sẹ́yìn rẹ ẹ kọ sínú pépà mẹ́ta kálukú máa ń kọ imam. ẹlẹ́ẹ̀kejì ká ṣe máa mú ká ṣe sùúrù ẹlẹ́ẹ̀kẹta ká ṣe máa mú ká ṣe sùúrù ẹ wàá dàpọ̀ so kálukú mú kọ̀ọ̀kan ìgbà tá a rí i pé wọ́n dọ́gba nu o bọ́tà àmọ́ kẹ́nìkan ọ̀mọ kankan so a sọ pé ìwọ kò tẹ̀ sí ọ̀rọ̀ rẹ̀ ń bi dákun so sẹ́yìn kúta wa ti lé báwọn ó kú ẹni tó kù nù ẹnìkan ọmọ kankan rárá ṣùgbọ́n oògùn oògùn ní gbé ká ntí ò ní kó wọn má jẹ ìmáàmù yìí ó wọrí kò sí máa kankan o wọn ní kíni ṣé kí o tí a fi ń ṣe ìmáàmù ó mà kò burú kò nídìí kíkà ṣe ìmújẹ láàrin rẹ̀ àti ẹnìkejì torí ẹnìkejì kájú òṣùwọ̀n eléyìí oníkankanjú páàgùn tó jẹ lọ ìdẹ́n kò sí wàhálà. torí pé ẹni tí ó tẹ̀ kì í gbẹ́bẹ̀ ẹ sì dánwò ìdánwò yìí ó lábala kínní ó lábala kejì abala àkọ́kọ́ ẹnu lẹ́yìn abala kejì ẹ̀ kọ́ lẹ̀ àkọ́kọ́ fúnikálukú wọn òun náà ni ẹ̀kí fatiha lẹ́yìn rẹ̀ ẹ sọ fún wa kí ló Islam jẹ́ so agbọ́dọ̀ mọ̀ pé wọ́n ní tawhid torí kọ́ máa jẹ́ pé mushrik nílẹ̀ ẹni tí wọ́n máa síwájú àwọn èèyàn ṣe sọ́lá wọ́n máa aktharuhum irú wọn pọ̀ láwùjọ tẹ́gbọ̀n gan àgbàní nínú shirk oníṣètúnṣe ìmáàmù fáwọn èèyàn fi sọ́lá tọ́ba kan kíkọ́ ọ̀lẹ̀ nínú àkọ́kọ́ ọ̀bẹ̀rẹ̀ ni pé ẹ kọ fatiha ẹ kọ́ ọ̀lẹ̀ ọ̀dájú pé tó bá fi tó bá fi ìtìjú kárùn tó bá fi lè ṣèdánwò yóò fèlè náà ni ìyẹn paagun àbí kó sì jẹ́ pé yóò dà rọ̀f ìdáhùn kan ló wọn máa ṣe ń dà yìí so wọn ò ní ṣèdánwò kan wọn ó sì jẹ ìmáàmù à a ò ní jẹ ẹni tó bá pẹ́ àwọn mùṣírikù nàbí tiẹ̀ ló ṣe ìmáàmù fún so eléyìí ó pàtàkì tẹ́ bá ń kíyèsí súnà nàbí sallallahu ń bí ẹ pé. gbogbo àwọn kẹtọ́ fà kalẹ̀ fún wa pé ká máa wò ká máa kíyèsí ká máa wò ká máa kíyèsí táwọn èèyàn fi ṣe imam ó bẹ̀rẹ̀ ìmà ni ó wama siwaju ìmà di pé kò ní rọrùn wá mà èèyàn bẹ láyé kálukú lọ́ọ́ mọ ara rẹ̀ àsìkò káwọn tó tí wọ́n máa kọ́ nípa àmọ̀ tínú rẹ̀ máa dùn nínú kásùnkájí kásùnkájí kásùnkájí àkókò kan bọ́ ọ́nù gbèsè ayé rẹ wàláì tí ò ní rọrùn wá mọ́ tí dàbí ẹni ń kọ̀wé sójú omi ni nígbà bá bá ní ká omi a rí hàn tán táyé gbogbo parí náà torí ẹ̀ ló ti jẹ́ pé gbogbo níta bá fẹ́ kọ́ nímà ẹjẹ́ á tètè kọ́ káfọ́ wa kọ kọ́sàn kọ́ bá wa ń gan á ń bọ̀sùbọ̀sì pé lè bá wa ń bẹ̀ torí àsìkò ń bẹ tọpọlọ kálukú tó mú bérebére tó tó wá kọ̀wé sí i àfi bí ìlà tán si àpáta tí ò ní parẹ́ láéláé èyí ó sì máa wá pa á ni. ọlọ́wọ́n bá lọ́mọ ẹni tí òun ò fi lọ. so ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí mùsùlùmí mo fẹ́ mọ̀ nípa ẹ̀sìn mi mo sì fẹ́ mọ̀ dójú àmì. mùsùlùmí gbọ́dọ̀ wá mọ̀ nípa ẹ̀sìn rẹ̀. ọwọ́ ayé kárí nínú àwọn èèyàn èèyàn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan látàyè ọ̀tọ̀ọ̀tọ̀ọ̀tọ̀ táwọn tiẹ̀ fẹ́ wá dójú àmì. wọ́n kọ́ ìmọ̀ tí wọ́n ṣe é máa lọ bá láti ṣèwádìí ẹ̀sìn lọ́dọ̀ wọn. torí ẹ ẹ má fura ṣe yẹ̀yẹ́ máa o kíkẹ́ à gbogbo nǹkan láwọn kọ́ láyé náà kéwkéw yìí náà ni kéwkéw yìí náà ni à tó o máa ń sọ bẹ́ẹ̀ kọ́ padà sí ọ lẹ́nu wàláhì kọ́ padà sí ọ lẹ́nu wa ma kana al-mu'minuna liyanfiru kaffa. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون Ọlọ́run ní jihad gan kọtọ kí gbogbo yín kẹ wá túyáyá túyáyá pẹ́ ń lọ́ọ́ ṣe jihad tonti pé jihad fardu kìfáyà ọ̀ràn àyàn ni tó ti pé táwọn kan bá ti ṣe jíjọ́ ọ̀ràn àyàn rẹ ti kú lórí àwọn yòókù a sì gbọ́dọ̀ fi jihad lẹ̀ torí ká má bàa kú sórí nifaq ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́run ní òun ọ̀gbà kí gbogbo yín ó tú jáde lọ ṣe jihad torí tó bá pa wọn lápàrún tán àwọn ẹni tó bá ṣẹ́kù lé táwọn èsè jihad ta ni ọmọ kọ́ wọn lẹ́sìn ọlọ́run ní káwọn kan ṣẹ́kù káwọn lọ wá mọ̀ nípa ẹ̀sìn wọ́n mọ ní àmọ̀dájú àmọ̀ yéké tí ó fi jẹ́ pé ìgbà tí wọ́n bá kọ́ tí wọ́n padà lọ báwọn èèyàn wọn wọ́n mọ̀ kọ́ wọn lọ́rọ̀ Ọlọ́run wọ́n mọ̀ kọ́ wọn súnà Ànábì wọ́n mọ̀ ṣèkìlọ̀ fún wọn nípa ntọ́lọ́wọ́ bọ̀ fẹ́ wọ́n mọ̀ pa wọn láṣẹ pẹ̀lú ntọ́lọ́wọ́ bá ń fẹ́ báyà jẹ̀ gbọ́ kìlọ̀. torí ẹ̀ ló ṣe jẹ́ pé tí ọba wa sí àwọn nítorí pé táwọn bá ṣe lọ́nà tẹ́lómi ò tún fi ní màmá a jẹ́ pé àlómọ̀ yẹn wọ́n ti sin wọ́n kú ó tó kú nígbà tó lọ́n bá káwọn ẹni tó máa ń kú lókè pẹ̀ tani ó tún kù aláìmọ̀kan wọ́n di pé wọ́n ń sin àwọn èèyàn lọ́nà lẹ́yìn táwọn náà ti nà. torí ẹ a gbọ́dọ̀ ráwọn tí wọ́n lọ wá mà wọ́n wá mà ní gidi tí wọn ò sì ní máa wá nítorí pé àwọn fẹ́ di ṣéwù òní máa wá nítorí pé àwọn fẹ́ di imam òní máa wá nítorí pé àwọn fẹ́ dàfà tafsir òní máa wá nítorí pé àwọn fẹ́ dadájọ́ òní máa wá láàánì wọ́n fẹ́ gba ìmọ̀kanu kúrò lára wọn káwọn wá tún taari ìtọ́lọ̀ fáwọn táwọn lò láti fi gba ìmọ̀kanu kúrò lára wọn káwọn tún gbọ́n tara ló mọ̀ táwọn gbanú níwọ̀nba tọ́lọ̀ bá fáwọn alágbára sí táwọn náà fi kú kí ló fi ṣe ọlọ́wọ́n bá lọ́ọ́ tó tẹ́bá wá sọ bẹ́ẹ̀ yẹn gbàtọ́ pọ̀rọ̀ àṣẹ ìmáàmù àṣẹ ìmáàmù là ń sọ yìí kò túbọ̀ sí pé àwọn kan tá à ń wí kó wá jẹ́ pé ọmọ ilé ìmáàmù gẹ́gẹ́ bó ṣe wà láwọn ìlú yorùbá yorùbá yìí wọ́n pe kìnnìkan ilé imam kìnnìkan ilé imam nọmba one ilé imam nọmba two ilé imam nọmba three ilé imam nọmba ten ilé imam nọmba pé kìnnì. yìí ṣe pé irú àwọn eléyìí ni wọ́n lọ wá mọ̀ sẹ́mi pé àwọn táwọn bá lọ wá mọ̀ ìmọ̀ wọn tí wọ́n lọ wá ọ wà subjected to ipa wọn padà di ìmáàmù lọ́jọ́ kan tó eléyìí kò ṣe màtá wọ́n lọ wá mọ̀ nítorí pé mma mọ̀ nípa ẹ̀sìn so eléyìí jẹ́ báwọn kásì máa igbe ìmọ̀ tí wọ́n ní ká wá kì í ṣe ń tọrọ ọrùn gbogbo yẹn pátá tó bá yẹ kó rọrùn gbogbo èèyàn ni ọba dolùmọ̀ ọlọ́run ọba sọ fún anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní inna sanulqi alayka qawlan taqila ọ̀rọ̀ tá a sọ kalẹ̀ fún ọ̀rọ̀ tó wúwo ni o ọ̀rọ̀ tó wúwo ni gbogbo èèyàn pátápátá wọ́n lè ta bíọ́bíọ́ pé àwọn fẹ́ wá mà ṣùgbọ́n èèyàn mélòó ni ọ̀sẹ̀ kù nígbà tí bá ń jiná lọ àwọn kan sà wọ́n lè foundation lọ àwọn kan ti túlẹ̀ àwọn ẹni tí ó wàá dùn títí tí wọ́n fi kàn tí wọ́n fi rẹ́ tí wọ́n fi kùn lọ́dà títí tí wọ́n fi ṣe gbé àwọn ọ̀pọ̀ likullin ila sha'wil ula harakatun walakin azimun fi rijali thabatu gbogbo èèyàn ló lè ta bíọ́bíọ́ láti pé àwọn gòkè àwọn gun àpáta débi tó ga réré jù ṣùgbọ́n àwọn ẹni tí ó lè débẹ̀ nínú àwọn èèyàn wọn wọ́n wọ́n wọ́n sọ̀wọ́n torí pé ńgbà tá bí káíkó afẹ́ gun òkè Kilimanjaro ni ńgbà tá a bá bẹ̀rẹ̀ ẹ̀rí pé ogun yẹn wọ́n máa tàdí mẹ́yìn wọ́n ti máa ṣẹṣẹsáìs wọ́n máa gbára gbóná ẹlòmíràn ti lọ wọ ṣọ́ọ̀tì níkà pé ah tó ń bá mú àpáta yìí òun ò ní dùn àfikún ó dópin ẹlòmíràn ní tí ìrìn dóbi kan tí ó fi kọ́ ah ẹ dákun gbogbo tí wọ́n bá fún yẹn ń bẹ̀ mo fún yín subhanallah so bẹ́ẹ̀ ni màtẹ́rì yẹn kì wá ṣe gbogbo ẹni tí ìkùnà bá tó fìdí rẹ́mi níbi àti kẹ́kọ̀ọ́ tí ọ̀rẹ́ kọ̀kọ́ ọ̀fẹ́ kọ kò yé àbótí ẹ̀ fẹ́ lọ kò rí lọ àmọ́ ọwọ́ díẹ̀ tó lọ kì í ṣe gbogbo wọn ni wọ́n sọ pé àwọn ọmọ o ẹ̀yìn pé ààbọ̀ ọmọ pọ̀ ìlàrin rẹ̀ sì pọ̀ jọjọ ìlàjọ rẹ̀ ọlọ́jàntìrẹrẹ àmọ́ oníkálukú ò ní pé ààbọ̀ ló ń gbé ká kò sì sẹ́nìkan tó pé ìdajì lọ́wọ́ àlọ́dún à ń bọ̀sibọ́sí ìlàjọ kálukú náà ṣéwù náà ni. níbi táyì màkàsì ti pọ̀ tẹ̀wọ́n á sọ̀rọ̀ pé ya ummul qawma aqra'uhum li kitabillah kálukú ọ̀yọ́ láwa nìní pé bí láwọn ni bá ṣe kẹ̀ǹkẹ̀ sí bẹ́ẹ̀ ni máa wà àsọdọ́ ni kò túmọ̀ sí mà torí ẹ̀ aqra'uhum li kitabillah ẹ̀jẹ̀ awàmà ẹ̀jẹ̀ awàmà torí pé occasionally àwọn àmì kan wọn ní ká ṣe ẹnikẹ́ni kò ṣe imam gbọ́tọ̀ ọmọ pé ọwọ́ competent bọ́ síwájú kò ṣe imam fáwọn yẹn nítorí pé ọmọ alukur'an ni kí o sì nímọ̀ nípa òfin ṣẹ̀ríà ló fi jẹ́ pé dáa jù ni pé kí méjèèjì ó sí o ṣe ni bẹ́ẹ̀ náà ni o tún mọ̀ nípa òfin. ẹnìkan béèrè ó ní kò yí ọ sí wọn mọ̀ nípa ni ó ní àkàwọn bá díẹ̀ ń bẹ́ẹ̀ kí kíni àti kílẹ̀ ẹ̀ka tẹ́ fi kà wọ́n bá díẹ̀ mbẹ́ ọkà aláàrí ọlọ́ ẹ̀ka díẹ̀ mbẹ́ kí á lọ kà wọn kọ́ ẹ fúra mbẹ́ o tó ń torí di eléyìí ẹ jẹ́ ká wá mà tó wọ́n wá ní aqra'uhum li kitabillah sẹ́ni tó kà máa ké ní ìdáwọ́rin tó máa ké ló geere tí gbogbo ọjọ́ ra wọn tó ní alhamdulillahi rabbil alamin èwo lọ́jọ́ ra wọn mẹ́wọ́n àbẹ́yẹ̀ tí kírun lẹ́yìn àwọn ìmáàmù bá ń rí ọlọ́run ní fi sàdánwò fún yín tí àwọn sì máa já yànjẹ́ mẹ́wù báyìí pé a'udhu billahi a'udhu billahi. aqra'uhum li kitabillah àbẹ́ni tí ó ṣe pé ìmáàmù ń ṣe kútúbà ìwíkúwí pọ̀ ìsọkúsọ pọ̀ ẹ ti mọ̀ pé táwọn ṣe kútúbà ò gbọ́dọ̀ sọ̀rọ̀ fa ìsọkúsọ wọn ọ̀rọ̀ àti ẹ̀kàkè ṣùgbọ́n ìsọkúsọ ẹnìkan ọ̀pọ̀ débi pé ẹnìkan ò sì lè dira rẹ̀ mú mọ́ pé astagfirullah ìyẹn ni pé tí ìparun máa ń bọ̀ dákun wọn lọ mọ́kù ọ̀wé ẹ̀ẹ̀kan ló ń gbọ́ o ẹ̀ẹ̀kan lọ́gbọ́ bọ́ǹbù ọwọ́ àti fẹ́ẹ̀ wọlé pé astagfirullah astagfirullah sọ inna Allah ghafurur rahim ìwọ tó ń gbọ́ ẹni tí wọ́n ń fọ́ǹbù ńkọ́. so eléyìí ọ fi hàn pé ẹyìn ṣé eléyìí ò ní mọ̀ tí fi ń sọ gbogbo ètí ń sọ táwọn èèyàn fẹ́ wọlé kéésì pé ń bẹ̀rù ọlọ́run bá pé ah ìmọ̀lọ́pọ̀ ìmọ̀ kíni àníṣọkúsọ. so nítorí di eléyìí báyìí ká mọ̀ nípa alukurani ká mọ̀ ké tọ́ fẹ́ nkanu filkirọ́ àti sawa wọ́n dọ̀gba nípa alukurani kíké adékòyìntàn máa ń pa sunna jù sọ àka sunna náà kùn. àwọn fuqaha wọn ní súnà tó ń sọ bí wọn náà ní al-ilmu bish-shari'a ká nímọ̀ nípa òfin tòdìdọ́ máa ń kàdé ìtàn kàdé ìtàn kàdé ìtàn àwọn òfin lọ́wọ́ máa bá pàdé ń bẹ ká nímọ̀ nípa òfin sáà kákún wọn ò kákún kódà gan níta kákún sẹ́yìn mọ̀kọ́ àti ẹ̀rí ibi tó wà rí ni ẹlòmíì tó báyìí ní arba'una nawawiyya àti riyadu salihin kọ mọ tíra àdìsí mi máa láyé ká sádìsí wa kọjá méjèèjì ni pété abá ti mú arúgbó àwọn náà tá a mú Riyadu Salihin jìdálì ló kù kíni <laughs> kíni jìdálì ìpè fanfa ló kù gbogbo yòókù kíni gbogbo tíra lọ́wọ́ lé òun laba ah, débẹ̀ laba bá arúgbó àwọn náà Nawawiya àti Riyadu Salihin lórí gbogbo ah, kíni kí ló tó kù subhanallah sọ bọ́ọ̀lù ó sì mọ̀ sún nàbà. báwo ló sì mọ súnà ọ̀dà ẹ̀dá akọ̀tìrà àdìsí mẹ́wàá ká gbọ́ báyìí sahih bukhari sahih muslim sunan abi dawud sunan nasa'i sunan tirmidhi sunan ibn majah مسند الإمام أحمد موطأ الإمام مالك هذا المفرد باو وافعين naam sọ̀híhù ibn Khuzaymah hmm. sọ̀híhù ibn Hibban lọ́ba pé mẹ́wàá tá a bá pé kẹ́ẹ́ bá dógójì sẹ́yìn máa bá ń sọ́wọ́ àwọn kásẹ̀tì ọjà so eléyìí túmọ̀ sí pé ká mọ̀ nípa súnà ìyẹn ni kí ká mọ̀ nípa òfin ká mọ̀ nípa òfin ó ní kejì nísì gbogbo wọn wọn mọ alukurani kedọgba gbogbo izu méjì méjì wọn ha izu mẹ́rin mẹ́rin wọn ha izu mẹ́jọ mẹ́jọ wọn ha izu méjìlá méjìlá wọn ha so uh, uh, islam ọ̀fàbò sínú o a jẹ́ pé ẹni tó bá mọ̀ nípa súnà jù ẹni tó mọ̀ nípa òfin jù báwo la ṣe mọ̀ pọ́ mọ̀ nípa òfin jù bóyá ń kọ́yàn nípa òfin à ń gbọ́ àlàyé tí ń ṣe nípa ẹ̀sìn ọlọ́run ẹnì kejì yìí báyìí ààrí kò ní mùsáraka nínú ká tàn ìyẹn ni kíkọ̀ bá wọn kó parí nínú ká tàn bóyá àti wá fẹ́ mọ̀ pọ́n mọ̀kàn mà eléyìí báyìí òun sì kópa nínú kátàmọ̀ká gbogbo ìgbà ń kọ́yàn lẹ́kọ̀ọ́ ń kọ́yàn lẹ́kọ̀ọ́ at the end of the day òun àtẹnìkan wọ́n fẹ́ jọjọ lè mọ́mọ́ àdúgbò wọn eléyìí ń tàmọ̀ká àbí òye wa so eléyìí kú mọ́tọ̀ àríkọ́ tàmọ̀ká kankan ìwọ ṣe imam kò nídìí ká ṣẹ̀ṣẹ̀ máa fa wàhálà eléyìí a'lamuhum bisunna kí ló fà nítorí pé ẹni tí máa ń kọ́yàn lẹ́kọ̀ọ́ kò dàbí ẹni tí ò kọ́yàn lẹ́kọ̀ọ́ ẹni tó ń kọ́yàn nípa òfin ọlọ́run ojoojúmọ́ ní ọ̀nà àwọn ìwádìí yọ mọ wàá nù wádìí torí pé ìbẹ̀rù kọ́mọ̀bà pọ́nmọ́ lọ ìbẹ̀rù kọ́mọ̀bà pànàbì sọ̀tà nàbì ọ̀sọ̀ sallallahu alayhi wa sallam tó eléyìí àfihàn wa pé ó nímọ̀ jù nípa òfin ọlọ́run tó wọ́n tún lọ́dọ́ gbà nípa àmà nípa òfin ọlọ́run kìí ṣe wẹ́ẹ̀rì o kìí ṣe wẹ́ẹ̀rì wọn sọ pé after all degree ló ní degree lèmi náà ní lóògùn jùmí lọ à ah, degree kìíní pálí là ń sọ ni kì í ṣe páálí because ọ̀pọ̀lọpọ̀ lọ́gbà páálí tí páálí sẹ́kùn páálí àbí òye wa ọ̀pọ̀lọpọ̀ ló sì gba páálí tí páálí dìmà nítorí pé ńgbà tó gbà tán ó bẹ̀rẹ̀ sí ní wàhámà lójú méjèèjì ìmọ̀ yìí wá pọ̀ lọ́rọ̀ rẹ̀ ìmọ̀ yìí tún pọ̀ ju páálí tó ń lọ ẹlòmíì páálí jùlọ ee wàláhì ẹni sọ lọ lọ kọ́ computer science ẹ o sì ní bc kìnnìkan àbí kí là ń pè é b bs bs tech tọ́ lọ́ba gbé pálí rẹ ẹ kíníkà kíníkà kò burú ẹ ṣàlàyé kíní kọ̀ǹpútà náà fún wa lọ́ba ni ẹ ṣé tíórì lẹ́ ń fẹ́ ni àbí pírátíkà wọ́n ní gbogbo ẹ̀ náà ni wọ́n máa ṣe ó ní à mí múra wá <laughs> pálí jùlọ àbí ó jùlọ pálí jùlọ so àmọ́ bẹ̀rẹ̀ sí sàlàyé ó bẹ̀rẹ̀ sí sàlàyé ó tún gbé kọ̀ǹpútà náà wá nítorí tó yẹ pé òyìnbó gbé bàbá yìí ni kò bá tún dájú tó yẹ ṣe lọ kọ́lá mo ti ń ṣèkánlé tó yẹ pé ó tún dájú gbogbo eléyìí lọ ṣe dìgírì náà lábọ́ máa gbà ní pé bẹ́ẹ̀ ah, ni pé àìwọ́ ti ju páálí lọ ó tún wá mú ọ lọ sídìí ètò ọ̀rọ̀ lọ́wọ́ pé áá ah, ah, làákà ìpọ̀ gbọ́dọ̀ pé wọ́n eléyìí ju páálí lọ nù àmẹ́ni tí páálí jù lọ kí ni láárí ẹ̀ so bẹ́ẹ̀ náà ni wípé ẹni tó mọ̀ ń pa ọmọ lọ́jáde ní ní àwọn faculty of ṣẹ̀ríyà tó yẹ pé by chance ni tọ́tún náà bá sì dé kọ̀rọ̀ kan yọ pé ṣẹ̀ríyà ló ń jáde so lẹ jáde gbogbo ṣẹlẹ̀ yìí ẹ̀ ẹ̀ fún àmọ́ ń pẹ́ sí òun náà ni ah, a kọ́ ńgbà ọ ẹ àbí òye ńgbà tá a kọ́ ńgbà so à ń sáré ká páàsì náà ni so ṣùgbọ́n ní ìsìta tí wàá délé inṣàlá àmọ́ gbàtìrà wò ó túmọ̀ sí pé eléyẹn kìí sùn lásọ pé ilé ìgbà dìgírì ilé ìgbà dìgírì because ilé dìgírì tó gbà láti ijọ́ tó ti gbà ń tàn máa ká òun náà tún kàlákàtúnkà ń kàlákàtúnkà ìmọ̀ yẹn dùn wá tiẹ̀ ó ti kó mọ ìwé ẹ̀rí torí ìmọ̀ ìwé ẹ̀rí ni pé ẹ struggle ẹ fi gbà so ìwọ náà fúnra ara rẹ nísìn ó tún wá túnra rẹ kọ́ ìmọ̀ yẹn ó fi wá jókòó sí ọ lára so irú àwọn eléyìí iná là á sọ wípé yes ọwọ́ tẹ̀ kì í ṣe pé àjọgbà ìwé ẹ̀rí kan náà ìwé ẹ̀rí kan náà báwo kì í ṣe ẹ̀rí kan náà so ẹni tó nímọ̀ nípa súnà jù tẹ́bà tún á dọ́gba àjẹpẹ́ ẹni tí ọkọ̀kọ̀ ṣe hijira nínú àdìsí anábì sallallahu alaihi wasallam ní la hijrata ba'da al-fath lẹ́yìn tá a ti gba mẹ́kà kú lọ́dọ̀ àwọn kèfèrí o kò sí hijira mọ́ kìí ṣètúmọ̀ rẹ̀ ní pé kò sí hijira mọ́ díjọ́ gbẹ̀ndà o torí pé anabi sallallahu alaihi wasallam náà ló sọ fún wa pé la tanqati'ul hijratu hatta tanqati'a tawbatu wala tanqati'a tawbatu hatta tatlu'a hatta tatlu'a ash-shamsu min maghribiha hijira ò ní tán títí tí ọlọ́run fi tilẹ̀kùn túbá túbá ò sì ní tán títí tóòrùn fi yọ láti ibi títí máa wọ̀ tóòrùn bá fi lè yọ láti ibi títí máa wọ̀ níjọ́ náà lọ́lọ́run nígbà tútù bá ma ǹjẹ́ tẹ́lẹ̀ bá yé wa ó túmọ̀ sí pé hijira ń bẹ díjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ajẹ́ pé la hijrata ba'da al-fathi ìyẹn ni pé la hijrata min makkata ila al-madinati ba'da al-fathi torí mẹ́kà ti di ìlú mùsùlùmí madina náà ti di ìlú mùsùlùmí ẹnìkan gbọ́dọ̀ wà á digbá di rúpọ̀ nsákò mẹ́kà lọ madina máa ó ti tó gẹ́ẹ́bà o torí pé mẹ́kà náà ìlú mùsùlùmí ni báyìí madina náà ìlú mùsùlùmí ni báyìí yẹn ni pé kò sí hijira kò sí hijira mọ́ láti mẹ́kà lọ sí Madina ṣùgbọ́n hijira láti lu kèfèrí níbi tó ti rọ́ lọ́ọ̀sìn lọ sílùú àwọn mùsùlùmí níbi tó ti rọ̀ ọlọ́run láti sin ń bẹ díjọ́ gbẹ̀ndà torí gbogbo wọn pátá wọn ni níbi tí wọ́n ti rọ́ lọ́ọ̀sìn wọ́n sákú wọn níbi tí wọ́n ti rọ́ ara wọn náà ni wọ́n ti ń du ìmáàmù ìmáàmù hijira wa ta ló kọ́ ṣe hijira wá síbi tẹ́ǹtì ń rọ́lọ́ ń sìn yìí so lágbájá ni a jẹ́ pé wọ́n sì dọ́gba nípa kíkẹ́ alukurani wọ́n dọ́gba nípa sunna tí wọ́n jọ mọ̀ a jẹ́ pé ẹni tó kọ́kọ́ ṣe kíni tó kọ́ ṣe hijira a lè fi wọn wéra wọn ẹni tó kọ́kọ́ kó gbogbo ẹrù rẹ̀ àbí tí ò tiẹ̀ rẹ́rù kó tó sá pẹ̀lú ìmánì rẹ̀ lọ síbi tí ó ti sin lọ àtẹni tó dé nígbẹ̀yìn gbẹ̀yìn pé wọ́n máa rí bẹ́ẹ̀ gbé ìgbà náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá gbéra ẹ̀ lè dọ́gba pẹ̀lú ẹni tó jẹ́ pé kò mọ bọ́ọ̀n ó ṣe rí tó fi gbọ̀nà tòlè tó bá já sí rere àwọn àtàwọkọ wà lọ ẹkọ ọkọ rúure o ẹni pé islam yìí ṣẹ̀sìn alábòsí sofa aqdamuhum hijratan ajẹpẹ ẹni tó kọ sí hijira nínú gbogbo wọn tí wọn bá tó wá jẹ pé ìgbà kẹlẹ gbogbo wọn jọ wọn jọ kú mbẹ ni wọn jọ dé sílùú yìí tó wá pé fa aqdamuhum silman ẹni tó gba islam nù wọn subhanallah ẹni tó kọ gba islam nù wọn ó túmọ̀ sí pé ìgbà tá a tó wo gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ní èèyàn dọ́gba gbaná la wọ ẹni tó kọ́ gba islam nù wọn. ọba ṣé ìgbà tó bá ké bàbá tèmi lọ́kọ́ ṣe hijira ó túmọ̀ sí pé gbogbo àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ náà lọ́kọ́ ṣe hijira. mo rò pé fúra tẹ́ẹ̀fì dàìfàtì ẹ̀ pé ah, àwọn ni wọ́n máa jẹ́. tó bá ké bàbá ńlá tèmi lọ́kọ́ gba islam sọ wá túmọ̀ sí pé mi mọ́kọ́ gba islam bí bàbá mi bá ti kú àti pé àwọn bàbá tó tẹ̀lé àbẹ́ ìfura àwọn bàbá táwọn náà tó tẹ̀lé tí wọ́n tún tẹ̀ láwọn ilé tí wọ́n tún tẹ̀ láwọn tó fi wá kan àwọn ọmọ náà so ajẹ́pẹ́ ẹni tó kọ́ gba Islam nínú àwọn èèyàn tó bá pé ìgbà kan náà wọ́n jọ ṣe hijra nínú riwaya kan ẹni tó dàgbà jù nù wọn torí wọn nù hadithi Malik ibn al-Huwayrith wọn Nabi sallallahu alayhi wa sallam sọ pé tásìkò òun bá tó wàlíyà adhinu lakum ahadukum wàlíyà ummukum akbarukum nù hadithi tó ti síwájú wípé ẹnìkan nù yín ni kó pèrún ẹnìkan tó wá dàgbà jù nù yín ni kó ṣe imam subhanallah so ó túmọ̀ sí pé ọdún ọjọ́ orí òun náà pàtàkì nígbà táwọn èèyàn bá dọ́gba nu o so àwọn wà ń tá a fẹ́ fi fẹ́ nìkan lọ́lá lórí ẹnìkan ẹni tó dàgbà jù torí ẹ̀ka àwọn ọmọdé ọmọ màá ṣàgbére tẹ́ bá ti jọ dọ́gba nínú gbogbo nǹkan ajẹ́pọ̀ àwọn bàbá bàbá ń kọ́ káwọn síwájú nínú ẹgbàá wa kan àmọ́ tí wọ́n fẹsẹ̀ rinlẹ̀ ìpá nàbì sallallahu alaihi wasallam ni tó bá tún dọ́gba nù ọjọ́ orí ńkọ́ ajẹ́pẹ́ ni tó ju rẹ̀ bíútì jù tó ṣùgbọ́n ẹgbẹ́ àwọn kò fẹsẹ̀ Abu Hanifa ń lò ń tiẹ̀ kódà àwọn tún lò débi pé tí gbogbo ojú wọn bá tún jọ bíútì bákan náà ajẹ́pẹ́ tí ìyàwó rẹ̀ fáìn jù kí ló débi ìyàwó níbi dáhà sí lè tó gbogbo eléyà wà nù fiqhul hanafi jọtẹlẹ ìbáyé wọn eléyà fi hàn wá pé ìmà lànàbì sallallahu alaihi wasallam ní kẹ́ ẹ wò ó ló sì pàtàkì jù a jẹ́ pé àyè imam àyè kíni àyè ìmà kìí sáàyè àwọn aláìmọ̀kan ẹni tó bá mọ̀ níbẹ̀ tọ́ sí ẹni tí ó sì mọ̀ kọ́ tọ́ sí ṣùgbọ́n wọn sọ níbi yìí pé ẹni náà gbọ́dọ̀ gbédè lárúbáwá tí wọ́n sọ pé gbọ́dọ̀ gbédè lárúbáwá tó túmọ̀ sí pé ìmáàmù lè má gbédè lárúbáwá bẹ́ẹ̀ ni ó lè má gbédè lárúbáwá tó bá rọrùn láti gbẹ́sìn islam yìí láì gbédè lárúbáwá kò sì dá wa lójú kò dájú pọ̀ rọrùn kódà ètò kéré jù nínú tí ó jẹ́ kwẹ́sìn islam tẹni tí ò gbédè lárúbáwá tó bá lóun fẹ́ ṣàlàyé rẹ̀ àṣìṣe tẹ́ kàmbẹ́ ó ti pọ̀ jù tọrọtọ ni ti n ti ń kà ń wí òye àti làákàyè lọ́wọ́ kan máa fi túmọ̀ rẹ̀ báwọn àfa àti ẹ̀ náà ṣe túmọ̀ rẹ̀ yéésì ṣe kíkà kan mọ̀ túmọ̀ láti lárúbáwá wá sí yorùbá ni wọ́n ń pè ní mọ̀ eléyìí iṣẹ́ dictionary ni so eléyìí túmọ̀ sí pé wọ́n yẹ kó gbọ́ èdè lárúbáwá tí í ṣèdè alukur'an tí í ṣèdè sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam wa illa àgbọ́yé rẹ̀ ò ní jìnnà kò sì ní kúnná. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin lẹ́yìn rẹ̀ lànàbí wa ni sallallahu alayhi wa sallam tẹ́nìkan bá jẹ́ olórí nbì kan ó jẹ́ aláṣẹ nbì kan ó mọ̀ lọ́yẹ̀ kó máa ṣe ìmáàmù fáwọn èèyàn òun lọ́yẹ̀ kó máa ṣe ìmáàmù fáwọn èèyàn ọba àlú òun lọ́yẹ̀ kó tún máa ṣe ìmáàmù kì í ṣe pọ́ ba tí ọkàn jókòó sáàfin lásán òun náà tún ni ìmáàmù ìyẹn tó bá jẹ́ pé wọ́n ń tẹ̀lé tọ́lọ́run wọ́n ń tẹ̀lé tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam lágbọ́n abẹ́ wọn òfin ọlọ́run ni wọ́n ń lò torí pé ọba ò lè jọba àyàfi kó jẹ́ pé òun náà ní mòfin ọlọ́run ṣẹ lórí àwọn èèyàn yàtọ̀ sí pé òun ni imam òun náà tún ní ọjà adájọ́ àgbà òun ni ó máa ìlú òun náà ni ó máa àbí tí ọmọ mọ́fin ọlọ́wọ́ bá ṣe òun náà sì lẹni tó ṣe pé ó tún máa ṣe aṣíwájú fún wọn díẹ̀ bó ti ṣe rí nù níbẹ̀rẹ̀ sí Islam lọ́bi jẹ́ pé anabi sallallahu alaihi wasallam ló ṣíwájú àwọn èèyàn kírun títí tó fi kú òun náà sì ládájọ́ àgbà òun náà sì láṣíwájú fún gbogbo ilẹ̀ tí ṣe ti ìjọba ẹ̀sìn Islam dé bẹ́ẹ̀ náà ni abubakar nígbà tí abubakar jẹ́ àrólé bẹ́ẹ̀ ni umar bẹ́ẹ̀ ni uthman bẹ́ẹ̀ ni ali bó ti ṣe ń bẹ́nu títí tó fi wá di dawla uthmaniya tó lè ké gbogbo wíwó rẹ̀ kò tí ì tọ́gọ́rùn méjì ọdún báyìí ní khilafa islamiyya ẹni tó bá ti pè ní sultan al òun náà ni imam gbogbogbò tí kò bá fi ní ilé lọ́ọ̀sẹ̀ imam bóyá nítorí àwọn àdíwọ́ àtàwọn ṣẹ́ tó wà wájú rẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan yọ̀ọ́yà fa ẹnìkan kalẹ̀ ni pé kó máa ṣàṣojú òun bẹ̀ bí ó sì fa ẹnìkan kalẹ̀ kó máa ṣàṣojú òun níbi ìdájọ́ bí ó sì fa ẹnìkan kalẹ̀ kó máa ṣàṣojú òun níbi fatuwa bí ó sì fa ẹnìkan kalẹ̀ kó máa ṣàṣojú òun níbi gbígbé òfin ró ẹjọ́ tó máa ti dá káwọn máa mú ṣẹ so gbogbo wọn wọn máa jẹ́ nawabul hakim aṣojú olórí. torí ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ni ẹnìkan ò gbọ́dọ̀ ṣe imam fún ẹnìkan níbi tó ń tìǹtì ń ṣèjọba ẹnìkan ò gbọ́dọ̀ ṣe imam fẹ́nìkan níbi títí ń ṣèjọba ṣùgbọ́n wọ́n bá pẹ́rù àwọn ẹni tí wọ́n ń ṣe àwọn olórí láwọn èèyàn lórí lónìí tẹ́lẹ̀ pé kìí ṣòfin Ọlọ́run ni wọ́n ń lò kìíní kan constitution ni kìí ṣerú àwọn eléyìí ni wọ́n ń wí o kìí ṣerú wọn ni wọ́n ń wí torí pé aslan ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tí ó bá jẹ́ gbogbo wọn kí ni wọ́n mọ̀ nípa ẹ̀sìn islam èyí tó jẹ́ mùsùlùmí nínú wọn gan kí ló mọ̀ nípa ẹ̀sìn islam. torí ẹ̀ èsì eru wọn ni wọ́n ń wí tó bá sì jẹ́ pé àwọn tó fi àṣà tí wọ́n fi dépò ní bí àwọn lọ́balọ́ba wọn yẹn lẹ́yìn pé kìí ṣe wákàn lẹ̀ yorùbá yìí kìí ṣe oyè pé ẹ̀sìn gbémi débẹ̀ làwọn ń ṣe oyè ìdílé ni làwọn jẹ́ tó sì ní í ṣe pẹ̀lú ẹbọ níwájú àti lẹ́yìn lókè àti nísàlẹ̀ lọ́tún àti lósì. ẹbọ tí wàá jẹ́ nínú Islam kò sí o torí ẹ̀ ló ṣe jẹ́ kékeré ṣe irú àwọn eléyìí wọ́n ń wí o ìyẹn ni kétí ọ̀sẹ̀ ẹbọ náà bá fẹ́ ṣe sọ̀lá yóò gba Islam tó ti gba Islam khiyarukum fil jahiliya khiyarukum fil islami idha àwọn ẹni ga nígbà wọn wà ń kèfèrí ẹni gíga náà wọn máa jẹ́ tí wọ́n bá di mùsùlùmí tí wọ́n bá fi lè wá màá pẹ̀sì má ti lè wá màá pẹ̀sì ipò aṣíwájú náà ni wọ́n wà òun náà ló tún ṣe ìmáàmù ṣùgbọ́n lásìkò tí ẹni tó jó lórí tó yẹ pé kìí ṣẹ̀sìn ni ló gbé débẹ̀ kìí sì ṣẹ̀sìn lọ́kàkùn ń gbò débẹ̀ so èso ni wọ́n ń sọ nípa rẹ̀ ń bì o so òun gángan fúnra ara rẹ̀ máàmú ni ọmọ jẹ́ kò lè jẹ́ imam ambosibosi pé ó afẹ́ nìkan kalẹ̀ pé kó jẹ́ imam imam báwo tó bá yẹ pé imam orò imam eégún imam òsàkan sẹ́mi pé èèyàn lè nítumọ̀ táwọn náà bá máa jẹ́ imam bẹ́ẹ̀ àmọ́ nítorí àwọn mùsùlùmí abadan abadan kalla kalla ilé ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́rin. kódà láwọn ilẹ̀ haúsá tó bá ṣẹlẹ̀ pọ́ba kan wà tí èké rùn tí gbogbo yẹn sì ti mọ̀ pé kéèké rùn tó lè fi lè máàmù kan jẹ kó jẹ́ lè máàmù pé kíni pé kíni wọ́n fi lè máàmù olùjẹ sẹ́yìn ọ̀kọ́ àwọn tiwọn wọn láwọn ń sọ oyè kíní kan bónú fódíò wípé ńgbà tí bónú fódíò ti ṣe jihad tọ́gbà àwọn ìlú tọ́gbà tó bá àwọn èèyàn jà lórí bídíà tó sì gba àwọn ìlú tó gba àwọn ọmọ rẹ̀ àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ náà wọ́n ń sọ bá di sí i lórí pé jihad tí wọ́n ṣe ló sọ wọ́n dọba sẹ́yìn kó àwọn ka ọ̀rọ̀ ẹ̀sìn islam kún wọn bá tọ̀ bọ́ bá jẹ́ bẹ́ẹ̀ náà tó wọ́n á rí kọ́ba kí kírun rárá ń tiẹ̀ wọ́n á fi lè má mú owó jẹ pé kíni ìyún jẹ́ bó ṣe jẹ́ ń bẹ́ ọ́n. bákan náà tó bá wáyẹ̀ lọ́lé ọwọ́ afẹ́ ṣe sọ̀lẹ́ à àbẹ́fẹ́ jọ ṣe sọ̀lẹ́ àbójú ń rọ̀ ẹ̀fẹ́ á kí sọ̀lá àti nínú ilé so wọ́n gbọ́dọ̀ bọ́ wájú pé torí wọ́n ní sheikh wọ́n ló lu ma àwọn aláìmọ̀kan wọ̀nyí báyìí ọ̀hún tó sẹ́yìn rẹ ni mo rò pé yé wa bí ọba tí ọlọ́run ọ jáde torí pé ibi tó ń ti ń ṣèjọba lọ́wọ́ àbáyé bọ́rọ̀ rẹ̀ ọba kálẹ̀ nígboro ọ̀rọ̀ rẹ̀ ọ̀làlẹ̀ nínú ilé rẹ̀ torí ẹ̀ tọ́ba ti bọ́ wájú tó ti ṣe garagara bọ́ wájú torí ẹlòmíràn àwọn ọ̀gbádùn kọ́mọ́ ti rí chance kékeré ni ó ti bọ́ wájú ìwọ tó jẹ́ baálé tó nílé yẹn pé bọ́ ẹ̀yìn ta ló bọ́ wájú tí ò lẹ́kọ̀ọ́ bọ́ ẹ̀yìn èmi náà ló ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí bẹ́ẹ̀ wọ ni ìwọ tó lẹ́kọ̀ọ́ tó bá lẹ́kọ̀ọ́ ọmọ àdìsí ànábì ni sọlá sọ ní èèyàn kan ọ̀gbọ́dọ̀ ṣe lè má mú kan nílé rẹ̀ àyàfi tó bá gbọ́ ọ láàyè torípé àdìsí wà nípa onílé ibi ìwọ ni wọn jókòó lórí àga rẹ̀ àdìsí tún wá wá lórí pé má ṣe má mú fún rẹ̀ àfi pẹ̀lú yọ̀ǹda rẹ̀ tó wá à ah, ẹ̀yin náà ní kẹ́sì sọ̀láàtì fún wa ẹ bọ́ wájú ilé yín la àlẹ́ ah, yín ní kẹ́sì ìmáàmù wa àtẹ́pẹ́ àní kírun mo rò pé yé wa àmọ́ wọn àti ìtì ọ síwájú ọlọ́wájú ó dàbí ẹni tí wọ́n fẹ́ ṣe àpéjọ ni wọ́n tún kó àwọn àga kalẹ̀ bẹ́ẹ̀nbẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ wọ́n tún kó àwọn kan kalẹ̀ ó fúyẹ́ ó fúyẹ́ ó fúyẹ́ wọ́n kó àwọn kan àwọn tí wọ́n bí pákópákó ni pèsè wọn bò tí wọn wúra rẹ kí nà ó àwọn bẹ̀m̀bẹ̀ yìí lọ yẹ ọkàn lọ jókòó nbí ètò bẹ̀m̀bẹ̀ ni tí kòkó jókòó nbí ètò fúyẹ́ kó ọmọ akẹ́ ayé dídí yẹ dídí ayé yín wà wájú ọwọ́ lọ jókòó tó wọn kẹrẹ̀ bẹ̀tẹ̀ ọ̀hún tó sẹ́ kíní kan wọ́n ti tó bẹ̀rẹ̀ pàdé ni ìbá kó mẹ́sàn-án wọn yẹn ni kókó fi pòun ti síìzì ayé yẹn nígbà táwọn ẹrú ọlọ́run dé tí wọ́n dé tí wọ́n dé wọ́n kọ́ ẹ sì ń gbé mi à kọ́dà ẹ̀ tún kábùkù so ó túmọ̀ sí pé mẹ́jọ kò ń bi tó ẹ pé owó ti lé ọ dìde ẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tó lọ lé olé tí wọ́n gbé kọ́ ọmọ sí kọ́ ọmọ ó sì ti bọ́ wájú kíá bàbá ńlé ẹ wá ṣe sọláàtì fún wa láíláí ẹ̀yin láì ṣe sọláàtì fún wa ìgbà náà ló tún wá ṣe ìmáàmù fún wa lẹ́yìn náà ẹ tún délé olé tí àìdélé olé owó o ti fojú sun àwọn àga tó wà nù pálọ̀ yẹn ìyẹn tó náà bá gbé ọwọ́ pálọ̀ rẹ nù o so torí pé ńgbà míì wọn ò tí ì ní ọ wọlé ò ti wọ pálọ̀ wọ́n kí ni wọ́n kó bì èwo ló tún wà ń bí lójú bọ́lé ẹran lè kíní kan tọ́ o ti wá fojú sun àwọn àga pé yes ibi tí bàbá yẹn máa fẹ́ jókòó sínú ọba kan lọ garagara garagara o sì lọ jókòó sórí àga bàbá ó lé ah olóòtú máa rú pọ̀ ọmọ sí àyà ní gan o kọ́dọ̀ lẹ́kọ̀ọ́ àwọn ọmọ ọmọ ayé bàbá mànù àwọn bàbá jẹ́ ayé bàbá ń kọ́ bàbá wò bàbá àwọn ni màá ní màá ní kò gẹ́gẹ́ wá ní kíni yọ̀ọ́ tò lẹ́yìn tiwa ni nílé rẹ̀ tó <laughs> ń bẹ̀ yẹn tó o bá dé tó o mọ̀ pé téèyàn bá gbọ́n tó o bá ti wojú èèyàn ti mọ̀ pé tọ̀ ibi tí mo jókòó sí yọ̀ o tó o bá ti dé tó fojú kú ọmọ lẹ̀ sáwọn ọkọ yẹ kí wọn náà tètè dìde o tún ni mọtìmọtì fojú ẹ gbági à ní ni ké ṣé ẹnìkan ló ní ẹ jókòó ń bẹ̀ ni àbẹ̀yìn lẹ jókòó ń bẹ̀ mo rí i pé ibi tó wù mí pé ẹ dìde afárá tani ẹ wọlé rí <laughs> wọ́n Islam kọ́ alẹ́ kù má lọ jókòó lórí àga rẹ̀ láì gbà kódà gan gbogbo àga jẹ́nẹ́rálì ìwọ lọ mọ̀ tí ti ní ojoko. ìwọ ni wọ́n ti ní ojókòó kàn lọ ń because ó ń bẹ nínú àga ṣe tó ètò gbogbo àṣírí ilé wọn rí àbẹ́rẹ́ bẹ́ẹ̀ tẹ́kí ibi o jókòó yẹn ó ṣe déédéé lẹ̀kùn kan tẹ́kí o náà lọ wọ gbogbo ilé gbogbo ẹni tí máa ń bọ̀ lọ́ọ̀mọ́ ṣe so ìwọ kọ́ lọ select pé ibi tí ti jókòó ni ibi tó bá ní ojókòó ni ojókòó àmọ́ ní yorùbá ibi tó bá ní ẹjókòó ńkọ́ ẹ dá mi lóhùn ní yorùbá ibi tó bá ní ẹjókòó lẹ́ẹ̀ máa jókòó ẹ ní jókòó ẹ ẹ kúkú jẹ́ ní torí yóò máa kó o ti gbòògùn o ní yorùbá ibi tó ní ti ní ojú kan lọ́jọ́kọ̀ bó bá fi fìlà rẹ̀ nu bó fi ṣòkòtò rẹ̀ nu fi nu ná kó tó jókòó àmọ́ ibi tó jókòó nù mo rò pé yé torí ló ń lé lọ wáyì wal buyutu asra àṣírí ìnílé gbogbo ilé kálukú àṣírí ni àwọn kan bẹ ilé ìrìn kálukú fi ń tilẹ̀kùn tó bá ti wọlé tó ọ̀fẹ́ kẹlòmí ò rí nínú ilé rẹ̀ yé ṣe torí pọ́n pa èèyàn fi ń sowó fa torí ní yorùbá level ní táwọn gbọ́ yé ni pé ah, ẹ̀ mọ́ wọ́n bì kan àti pé ti ẹ́ kíní kan wọ́n ti fi ẹnìkan sògùn owó nu ẹ gbàgbọ́ tí wọ́n nu but èèyàn wà tó ẹ pé nísìn ilé rẹ̀ ẹlẹ́gbẹ́jẹ́gẹ́dẹ́ ni kò fẹ́ kẹ́nìkan rà sí rí òun dípò pé tòun ni wọ́n fi máa ta yín láàrin jà so ibi tó bá ní ojókòó náà ní ojókòó a lè wọlé já dúró ń ta èmi sì máa mú wọlé o èèyàn wọlé rẹ̀ rí o kí ìwọ fẹ́ lọ rà sí wọ́n fẹ́ lọ rà sí rí rẹ̀ ni so bí onílé bá ṣe ní òun fẹ́ sílé òun náà ni jẹ́ adóńgi ìdí igi mango yìí sonta sọ ní tá a bá sọ alihamudulilayi ìbọ̀rọ̀ ni wọn náà bá wa ẹ ti sọ ìtúká ẹ sáà wá ní wọlé ni à ní wọlé tó tún wá wọlé tó tún máa lọ wo yàrá alájà ẹ ṣébi ní tàlájà kékeré ni àbí ohun kí ló kọ ọ gbọ́dọ̀ jókòó àfi ibi tó bá ti ní kó àfi tó bá fọn yọ̀ǹda ibi tó bá sì ní kéèyàn jókòó ní kéèyàn jókòó torí pé àwọn èèyàn láṣìírí tí wọn ò sì fẹ́ tàfárá yìí so má wo ilé onílé lọ́nà tó ẹ sì mọ̀ pé kìí ṣe gbogbo àwọn èèyàn ní bójú rí kẹ́nu wọn dákẹ́ o ọ̀pọ̀lọpọ̀ ni ó de ẹgbẹ́ kí ni kọ́tùn tó tiẹ̀ wá ń lè rẹ̀ látàyè dínkà wọn ti rán gbogbo ẹ ti fàya ẹ rò pé bí ó ṣe máa ké kánú <laughs> so ni wọ́n bá rí i pé ọ̀rọ̀ tiẹ̀ ni gbogbo èèyàn fi ń tàwé ìròyìn so gbogbo eléyìí báyìí ibi tí wọ́n bá ní ojókòó ni ojókòó so mẹ́sì jókòó ńlẹ́ ńlẹ́ láì gba yọ̀ǹda rẹ̀ so mo rò pé ibi tá a dúró sínú nu àdìsí kan lálẹ́ kà so eléyìí ń tọ́ka sí pé ìmà ọ̀pàtàkì eléyìí náà sì tún tako kọ́ ẹ pé ńlu kan wọ́n tún láwọn ilé kan pé bóyá àwọn bàbá bàbá yẹn nílé wọn ibẹ̀ ní ẹ̀sìn Islam ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí tàn ká lóyún àwọn bàbá bàbá yẹn wọ́n gbìyànjú ńgbà yẹn so ó fi wá jẹ́ pé ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àwọn náà ni wọ́n kọ́kọ́ ń jẹ imam kò sí tó burú kí wọ́n ka àwọn náà pọ́n ẹni tó lẹ́tọ̀ọ́ sí kó jẹ́ imam àmọ́ kì í ṣe pé àwọn nìkan ni wọ́n lè ṣe imam kí wọ́n ka àwọn náà pọ́n ẹni tó lè ṣe imam lọ́nà tó fi jẹ́ pé tí kálukú bá mú kándídéètì rẹ̀ wá àtàwọn ẹrú ọlọ́run míì náà wọ́n fi wò ó nu wọn ta lẹni tí ó pójú òṣùwọ̀n jù so ẹ rí i pé ńgbà tí láwọn ilẹ̀ yorùbá yẹn tí wọ́n ti pé lẹ́kan lẹ́kan náà ni wọ́n ṣàjẹ́ imam aburú ti ń ṣẹlẹ̀ ó ní wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ilé ilé yun àwọn ẹni tí wọ́n ń produce wọn kájú òṣùwọ̀n tòun àwọn tí ń wò pé eh, àwọn náà sáni mọ ẹfẹ bẹ́ẹ̀ kọ òun mọ fati àké kọ mọ fati àké òun náà sáni so kò jẹ́ kí competition wà níbi pé kí wọ́n wá mà sàmúgbà tí wọ́n ti mà ké gbogbo ẹrú ọlọ́run tó bá ń mọ̀ náà ni wọ́n lè fi ṣe ìmáàmù ibì kan tó ẹ̀rí kí kálukú gbìyànjú kò sì ní jẹ́ pé àwọn tí ọ̀kájú òṣùwọ̀n tó yẹ pé àwọn náà ni wọ́n wá máa dà àwọn èèyàn dàkúdà tí wọ́n máa láwọn ń ṣe aṣíwájú fún wa nídìí ẹ̀sìn ọlọ́run ọba wa tí ẹ bá mórí èèyàn dúpẹ́ fọlọ́n èèyàn sì máa sọ pọ̀lọpọ̀ àṣàlátù fanabi Muhammad sallallahu alayhi wa sallam torí gbogbo àwọn kẹta àmọ́ yìí àbátì mà tí ọba sì ta nabi wa Muhammad sallallahu alayhi wa sallam tí ọlọ́run bá fi iṣẹ́ pàtàkì tó fi rán ọlọ́run bá kó sí wa lọ́kàn nínú ẹni tí ó máa ṣàǹfààní nínú iṣẹ́ tó lọ́n fi rán nabi sallallahu alayhi wa sallam kó sí wa lọ́kàn nínú ẹni tí ó ṣoríire láyé ń bí tí ó ṣoríire lọ́la al سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب